oko olè làwọn eléyìí ti ń darí bọ̀ tọwọ́ fi tẹ̀ wọ́n ọwọ́ pálábá àwọn afurasí adigunjalè mẹ́ta kan famous ògoolúwa ẹni ọdún mẹ́tàlélógún ibrahim ọmọnìyí ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n àti taofik soliu ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ti ségi àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkó ló mú wọn lásìkò tí wọ́n ń ti oko olè kan bọ̀ pẹ̀lú àwọn ẹrù ẹlẹ́rù tí wọ́n jí ni wọ́n bá dèrò àhámọ́ ṣé yóò bá bọ̀ wọ́n ní ìjàkùmọ̀ kì í rìn lọ́sàn-án ẹni abíire kan kì í rìn ru nǹkan bíi aago kan àbọ̀ òru ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlógún oṣù kejì yìí ni wọ́n láwọn afurasí náà yọ́kẹ́lẹ́ kọjá lágbègbè abíjọ GRA níbẹ̀jú lẹ́kí lérékùṣù èkó láì mọ̀ pé olóbó ti ta àwọn ọlọ́pàá ẹ̀ka ẹlẹ́mọ̀rọ̀ nípa olè tí wọ́n lọ jà táwọn yẹn sì ti ń dọdẹ wọn bọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá èkó SP Benjamin Hundeyin sọ nínú àtẹ̀jáde kan tó fi léde pé àwọn méjì nínú wọn Famous àti Ibrahim lọ́wọ́ kọ́kọ́ bà wọ́n láwọn ni wọ́n lọ fọ́lé onílé kan ládùúgbò GRA ọ̀hún tí wọ́n sì jí wọn lẹ́rù kó lára ẹsibíìtì tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ni ìbọn àgbélẹ̀rọ méjì kátírì ìjọta ìbọn tí wọn ò tí ì yìn kan fóònù Tecno kan àti fóònù zat Android kan bẹ́ẹ̀ ni wọ́n bá owó lápò àwọn méjèèjì wọ́n sì bí wọ́n léèrè ibo ni wọ́n ti ríbọn iṣẹ́ wo ni wọ́n sì ń ṣe tí wọ́n fi dẹni tó ń rìn kọsẹ̀kọsẹ̀ kiri láàjìn òru wọn ò lè fèsì níṣe ni wọ́n ń kílòlò ìgbà tó yá ni wọ́n jẹ́wọ́ pé olè làwọn wọ́n ní ibì kan ládùúgbò náà làwọn máa ń lúgọ sí táwọn fi ń jẹ àwọn aráàlú lólè wọ́n tún jẹ́wọ́ pé ọwọ́ Taofik làwọn ti máa ń gba ìbọn òun ló sì máa ń bá àwọn ra nǹkan ìjà àti ọta ìbọn nígbàkúùgbà táwọn bá fẹ́ lọ ṣe operation n ni wọ́n bá júwe ibi tí Taofik ń gbé àti bí wọ́n ṣe lè rí i mú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sì lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé ilẹ̀yẹ òsọ̀kà wọ́n lóun náà ti jẹ́wọ́ pé nítòdodo òun kì í bá wọn lọ lé o àmọ́ òun lòun bá wọn ṣètò nǹkan ìjà olóró tí wọ́n ń lò àwọn sì ti wà lẹ́nu ìwà àbèṣe náà ó ti tójọ́ mẹ́ta kan ṣá kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó cp ìdòwú ọmọhùnwá ti pàṣẹ pé kí wọ́n túbọ̀ ṣèwádìí àwọn afurasí yìí dáadáa ó ní ilé-ẹjọ́ làwọn yóò kó wọn lọ láti lọ jìyà ẹ̀ṣẹ̀ wọn lábẹ́ òfin faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online